abá ọpẹ́kun ọlọ́ọ̀ba alhamdulillah ọba tí òun nìkan lè jọ sí tọ́sí ní sámà àti nílà láṣẹ rí kẹlẹ́ mo fi mọ́lìkì ọba tí ó ṣẹlẹ̀ gbọ́dọ̀ nínú ara rẹ̀ wọ́n á fi àtúnáyì wọ́n ti fẹ́ ti yìí òfin nípa lójú wí ọlọ́ọ̀ba àlá àbẹ́rẹ́ òrùn tí wọ́n fi yí òun rọ̀ àbí ní orúkọ tọ́lá ọ̀dà àdẹ́dà ń jẹ́ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ pàdé bá Muhammad ìkẹ́ àtàlọ́lọ́kùnrin ọba ẹrú sí ọlọ́run ní ìṣòwò olùwọ́ sí wa láti wá ju ọba mìíràn kí àwọn ẹgbẹ́ta ìròyìn ìjọba mẹ́ta. olùwọ́ sí wa láti wá jù wa kí làwọn nǹkan bá ṣe tọ́lọ̀ ọba abẹ́bẹ̀ wọn wa bí wàhálà àtàrí kìámọ̀ ọlọ́run ọlọ́mọṣá bí ọlọ́run ó láti ju wa bọ́ọ̀lù àṣẹ ayé yìí nínú dùnú àti inú ìfọ̀kànbalẹ̀ abẹ́nú àánú rẹ̀ ọlọ́run tí máa káyọ̀ tí bí إنما الأعمال ló أبا رسول رمضان لنا تابا Ramadan واليوم tá الله لنطا bojú تكاد أن تكون آخر الجمعة في هذا الشهر المبارك في سنة 1440 بعد الهجرة المصطفى من مكة المكرمة إلى مدينة المنورة أي رسول الله إلى نجيمة تبين من وسوكا وسوكاي lẹ́yìn tó ṣẹlẹ̀ tó wáyé nínú ọdún ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin àtogójì irú òní padà bá wa lórí ilẹ̀ wọn ẹ̀yọ́ ọlọ́run bá rí báyìí lánàá à ń pariwo à ń dunnú a kú pamọ́ rọ̀mọ́bọ́ọ̀lù lẹ́ni ààyè ààbò lẹ́ni sọ pé a kúkú pamọ́ ìdádére ẹ̀yọ́ sì ọlọ́run kọ́ńtà máa ń dádére àṣà wọn sẹ́kàn bẹ́ẹ̀ ìnámàlà àmàlù gbòòkàwà àti ìṣẹ́tẹ̀ rí yẹn dábàá máa ń ṣe nínú ìjọsìn àbísẹ̀mí ayé gan àti ilé kíyàn kò kú sẹ́ ó dìgbà káwo bo ni ó parí ẹ̀ sí ọlọ́run ibi tá a bá ramadan dé yìí abẹ́nú àrùn rẹ̀ lọ́run já parí rẹ̀ lórí ìyọnu rẹ̀ ẹ̀yẹ́ rúṣin ọlọ́run nínú táàtù mẹ́nu bà lónìí òun náà ni hukmu zakat al ìdájọ́ ti ń bẹ fún zakat al-fitr táwọn ìbámu ń pè ní jákà ala dawhi al-kitabi wa sunnah

àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá dàda ó fi ọ̀ǹda kalẹ̀ fáwọn ẹrúsìn àwọn olùpáyà rẹ̀ pẹ̀lú àwọn oníranran ìsúná ó fún wa láǹfààní nínú kìíyà ó ní ká máa díje kírun lóru wà nínú sọ́dàkọ̀ ó ní ká máa ṣe sàárà wàkàdáàlì bẹ́ẹ̀ ni ó tún fún wa nígbà láàyè pé ká gbáwẹ̀ káfílẹ̀ rojú rẹ̀ ó ní yá àyíwọ̀ lòdì ní ànánú ó ní mo pẹ̀yìn tẹ́lẹ̀ gbà fọ́lọ́wọ̀n kan ṣoṣo tẹ́ gbà pọ́hùn òjíṣẹ́ rẹ̀ òun àmẹ́bọ̀ Muhammad òjíṣẹ́ rẹ̀ lòún ṣe ó ní ẹ̀ǹkárù ẹ máa tẹ̀ wàsíjúdù ẹ forí balẹ̀ fún wọn lọ́wọ́ bá àlá wa'budu rabbakum ẹ wá máa bẹ̀rù wàfọ̀ alul gbogbo tó bá jẹ́ dáadáa tá nàbí bá ju owó àrùn lórí ẹ̀ ẹjẹ́ àṣẹ bàbá ṣe lágbára láàlá kan tó filẹ̀ hùn kábílẹ̀ jìrì ọlọ́mọta tí tún tí ó jèrè wọn mú àwọn òdodo wọn máa salápá ń tètè láti ìgbà tó ti àti ìgbà tó ìjọsìn kò sí tí wà ra àrùn náà àwọn nse ń ṣe bá a ti lágbára mọ́ àtẹ̀yí tọ́lọ̀ ọba adára ní kó rọ̀ wá lọ́rùn nù sẹ́nà ẹ̀yọ́ sùn ọlọ́run àtẹlẹ́yìn bí ó jẹ́ pé àṣẹ látọ̀dọ̀ ọba adẹ́dà àti yọ̀ǹda rẹ̀ tó sọ fún anábọ̀ ó ní wàsáárì ẹ tètè yára bí ìgbà tó ti mọ̀ pé ayé táwa ní máa lò ó ti kásẹ̀ sókè ọ̀kan tó kù náà fẹ́ tó lẹ̀ mọ́ wà nínú àlàmà ti ìgbàlè nínú àpẹẹrẹ bẹ́ẹ̀ òun náà ni sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ kìrìbáwòl àyàm yíyára táwọn ọjọ́ ayé ó máa yára láti tètè tán ẹ̀yẹ ń sọ̀rọ̀ lábẹ́rẹ́ ọwọ́ dàbí sí mẹ́ta ẹ̀ báyìí bí ó ṣe rí nu torí pé àyàmù ìmùkọ̀ àwọn ọjọ́ tó lọ́lá àwọn ọjọ́ wa àmọ́ sẹ̀mí táwa táwọn ló gbà yóò tiẹ̀ lò àmọ́ yára ìgbàwo bẹ̀rẹ̀ one thousand four hundred ìgbàwo di ó tún ti lé ogójì báyìí ọlọ́run ohun ilẹ̀ àmọ́sí ọtí mi rọ̀ bí kan ń tà lè ṣe tábìlì kọ́rọ̀ nú ẹ̀ kò sí tó kọ́ o fifty years fún àwọn ànábì ọlọ́run tó ṣáájú àwọn àkáwò ìbáà lo one thousand plus nǹkan bá dábàá tó bá tẹ́ sixty seventy kan láwọn máa lò ni n tó bá wa ni pé ká gbìyànjú láti lò láti tẹ̀lé tọ́lọ́run ó ní wà sáré àrùn ìlànà ìfẹ́rọ̀ kìnnì nínú tá a lè ṣe tá a tún lè tẹ́ra mọ́ níbi tí kù sí òun náà ni ìmọ̀ wá ọba wájà náà àti ká máa wójú rẹ̀ ó ṣe fi àgbẹ́dà tọ́lọ̀ ọba àdọ́dà ń sọ yìí ẹ̀bú rẹ̀ sánmà àtìlẹ̀ ni ẹ̀bú rẹ̀ nìkan ó wá ní ó ẹ̀dẹ́t lè mọ̀ tàkì ó ń parí ti kalẹ̀ fáwọn tí wọ́n bá tẹ̀ látẹ̀wọ̀n tí wọ́n páyà ọ̀hún kò dé sàrẹ̀ fún wa nítorí nǹkan kan bí ò jẹ́ torí ìpáyà ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ó dáa kó jẹ́ pé bá a ti ń gbàwẹ̀ níta yẹn bẹ́ẹ̀ lọ́kàn wa náà ń change ó má jẹ́ páwọn èèyàn ń gbàwẹ̀ wọ́n ń rí lójú wọn pé wọ́n ń a ń gbààwẹ̀ lóòótọ́ wọ́n ríra níri mùsùlùmí nú àwẹ̀ àmọ́ tí ń bẹ lọ́wọ́ wa burú jáì wọ́n rí wa lẹ́ni tí ń gbààwẹ̀ à ń jàǹbá ọmọ ìyá wa wọ́n rí wa lẹ́ni tí ń gbààwẹ̀ à ń rọ́ wa burú sọ́mọlá kejì wa lẹ́ni tí ń à lè àwọn ẹ̀dá wa lẹ́ni tí ń àwa ni tiwa bẹ̀ burú jù lórí ilẹ̀ ìgbà kí wọ́n lo àǹfààní àwẹ̀ yẹn ó ní yá ẹ̀rẹ̀ na ó ní ní òsàdédé sàwẹ̀ lọ́rọ̀ yẹn fún yẹn lọ́wọ́ ló ń je jẹ táàbà ní oúnjẹ tá a yóò jẹ ní kama kùtìbà alẹ́lẹ́bí nínú qablikum báwọn tó ṣáájú yìí mo fẹ́ kóríire tí inú ojú tiwọn lọ́nìí ó wà ní la'allakum tattaqun bóyá jẹ máa bẹ yóò rọ̀yìn lọ́rùn láti tẹ̀lé o la ẹni bá parí ẹ̀ bolo sì parí ẹ̀ sí ni innamal a'malu bil khawatim ẹjẹ́ àbẹ̀tẹ̀ ká tó kí ẹ̀ kú sẹ́ bolo parí ẹ̀ sí wọn ò ní bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn kọ́dún mélòó lórí tó bá kú olórí ilẹ̀ ayé bọ́dún wọn bí pé bolo parí ìsẹ̀mí ayé rẹ̀ sí wọn ò ní bí wá pé bọ́ọ̀lù àwọn tẹ́tà ṣe nu ramadana ṣe rí wọn tí wọ́n bí wá ní pé orí ibo la parí ẹ̀ sí innamal a'malu bil khawatim iṣẹ́ olóore fa àrísù ẹjẹ́ aṣojú kòkòrò lórí ọ̀nà ọba tókùn ìkófì òtò parí ẹ̀yẹ ọlọ́run pẹ̀lú àwọn oníranran ìtẹ̀lé kọ́lọ̀mbá ṣe rọrùn fún wa láti ṣe ẹ̀yẹ ọlọ́run ẹjẹ́ lọ mọ̀ pé oòrùn tó kù sọ torí pẹ́nu tó kù yìí náà ẹ má jà gbàgbé o Lailatul Qadr lè wà nú ẹ torí pé ọba sọ pé tánàzálù màláìkàtù wà rúhù fìhà òru táwọn màláìkà ọmọ sọ̀kalẹ̀ wà rúhù fìhà àti Jibril aṣọ bẹ́ẹ̀ fún wa níjò ní yìí pé Jibril alayhi salam kò ní wá sórí ilẹ̀ lẹ́yìn ìgbà tó jíṣẹ́ ọlọ́run ti lọ tán illa fi hadhihi al-layla àyàfi lóru yìí nìkan ṣoṣo tánàzálù màláìkàtù wà rúhù fìhà bí ìdíni wọn ò ní sàdédé wá wọ́n tẹ̀ láti ọba adẹ́ta wọn ni ó ní sàlámù nìyà orú yẹn fúnra ẹ̀ fúnra rẹ̀ ìkẹ́ni orú yẹn nìkan wá kọ́ àtà tọ́rùn ọjọ́ yẹn bá ti wọ̀ àtà mẹtẹ̀lá ìfàjẹ́ kejì yọ ni ayé oríṣi ọlọ́run bọ́ọ̀lù àti ní ìsàfẹ́kù rẹ̀ bọ́ọ̀lù àti ní dáhùn yóò kò bújọ́ Laylatul Qadri fún wa o ó ní ẹ wá nínú mẹ́wàá gbẹ̀yìn ó tún ní ẹ wá nínú àwọn òǹkà tí ò sì pín ẹ̀yìn orísun ọlọ́run ẹja tẹra mọ́ láti wá òru náà abẹ́nú rẹ̀ ọlọ́run sí wa ó náà sóru òru òru kẹfún wa ó jọjọ́ yí pé ẹni bá dìde lóru yẹn òru yẹn ṣe ẹgbẹ̀rún oṣù ẹ̀yìn ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ àwọn táàbì chẹ́kì iṣẹ́ rẹ̀ alàsàlẹ̀ amẹ́tẹ̀lẹ̀ kọ́sìdì bóòlù rúmbà wa ti rí wà sí àtúnníyà àníyàn wa dá wa ìfìlàsọ̀lẹ̀ amẹ́l èyàn gbọ́dọ̀ ṣe tààjùd èyàn gbọ́dọ̀ gbàwẹ̀ èyàn gbọ́dọ̀ fúnyà lóúnjẹ nítorí kárí mi tẹ́yà bá ṣe lẹ́yìn káwọn ọkẹ́ ah ẹ̀ mẹ́kùn mi la parí káwọn tó dé irú ẹni táwọn èèyàn bá ti ń ó ti ó tún wá àwọn oríṣi ọlọ́run wọ́n máa fi iṣẹ́ wa pamẹ́ni nítorí kárí ni kó má bàa wọ́ wa sallam ó ní shirkul asghar ó má wọn sàbẹ̀ wí ó lọ́ba wá yín pẹ̀lú ẹbọ kékeré o àwọn sàbẹ̀ wò pé èwo tún kékeré ó ní àrùyá kárí ni ó máa ń ba jẹ́ tó bá wọnú àtẹ̀yí tó wọnú ẹ̀ yóò bàjẹ́ abẹ́nú àrùn ọlọ́run mọ́jì sẹ́wọ́ ó ọlọ́run ẹ̀yìn ọ̀rùsùn ọlọ́run oṣù tó wà ń ta yìí ọlọ́run bá tó bá fẹ́ parí ó fọ wa táwọn tẹ̀lé rẹ̀ kí ni náà òun ló pè ní ni ṣe nígbà tá a bá fẹ́ sínú ọlọ́run bá àti lórí ọmọdé ó ṣe lórí ọkùnrin ó ṣe lórí obìnrin ó ṣe lórí ẹrú bẹ́ẹ̀ ló ṣe lórí ọmọlúwàbí kódà àwọn àpá àṣọ ìpè tó fi dórí oyún inú afẹ káyọ ọkùn ẹ̀yin orísun ọlọ́run bẹ́ẹ̀ lójúṣẹ́ ọlọ́run kò tí ì kúrò láyé tó fi ń ṣàlàyé fún wa yìí pé zakatiri fitiri a máa yọ lórí oúnjẹ tó bá gbajúmọ̀ nílùú kọ̀ọ̀kan mintamirin nílẹ̀ amẹ́ka àtàwọn ilẹ̀ Asia wọ́n láìkì dábìnú púpọ̀ àwọn búrin àbọ́kà bàbà àbí báwà àbí jéró bẹ́ẹ̀ ló fún wa ló sún wọn kí ló sún wọn tó fún wa ó ní mẹkẹdáró àṣà ìmù òdiwọ̀n ìyẹn ni múdù mẹ́rin tá bàbá máa ń sọ wọn ní tàbá rí géńdé ó bá fi odidi ẹ̀kún ọwọ́ rẹ̀ báyìí tó bá fi bù ú lẹ́ẹ̀mẹ́rin yóò jẹ tẹ́yìn ẹ̀ka àwọn afáàtú gbójú wo pé kí látó lè fi sọ̀sún wa rẹ wọn ló fẹ̀ tó three kilo tó súnmọ́ díẹ̀ ìyẹn ni pé a máa rí bi two point seven five kilo nínú òṣùwọ̀n tá a bá fẹ́ wọ̀n ẹ̀yin ẹrùsùn ọlọ́run wala yajuzu ikhraj garaim lọ́pọ̀lọpọ̀ nǹkan àmà gbọ́ lórí rédíò àti lẹ́nu ọ̀pọ̀ náà àwọn àfa àwọn àwọn ọmọ sàṣàlékún báyà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ìyẹn ni pé má bára gbàgbàdo lọ fún fọba ó ní ní gbogbo ọdún a ti ń lò ṣáájú bá ti súnmọ́ ẹ̀mí ah, wọ́n ni ẹ̀wọ́ tóró wà nínú oúnjẹ tá a máa jẹ ó yẹ ká dúpẹ́ fọba dẹ́dà wá tààrà naira nílẹ̀ tó mọ́ lónìí a ó yẹ ká dúpẹ́ fọba dẹ́dà ká tó wá sọ pé báwà ká tó wá sọ pé gbàdo ká tó wá sọ pé rẹsì tiwantiwa bá fẹ́ jẹun tí ò fẹ́ ṣe dáadáa lókù àwọn èèyàn wà sọ fún wa wípé fẹ́ẹ̀sì gbẹ́wà fún yẹn sáwà mọ̀ tó òṣìṣẹ́ ọlọ́run kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí dáadáa wọn ò tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́nu wọ́n sọ lórí ìmáàmù jama'a ìmáàmù ahmed ibn ambali rahim allah ìmáàmù wa wọ́n ní ìmáàmù èwo ló ń sọ yìí ó má rọ̀ ọmọ abdulaziz ó ṣáájú rẹ̀ nínú àrólé akíní ni wọ́n máa abáyọmọ muhammed sọ wípé umar abdul abdulaziz lè ń sọ̀rọ̀ rẹ̀ ó ní mo sọ pé ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sọ pé ẹ̀ ń sọ pé lágbájá sọ pé ìyẹn ni pé ṣé umar abdulaziz ló mọ̀ ni àbẹ́yìn lẹ́mọ̀ tó àwọn èèyàn bẹ́ẹ̀ gbàgbé o mẹ́mẹ́ asúrẹ́ zahar táìmù tí gbẹ́dọ̀mùkẹ́ lu ìlú pa tí ò sí òsì rárá tó wó kọjá là táwọn èèyàn rẹ wọ́n ń yọ zàká wọ́n ń sẹ́kí ni o. wọn ò rẹ́ni tí wọ́n yọ fún afúrú mọ́ra blaziz ni ó ní ìdí tó fi gbowó jọ yẹn ó sì ní rízi rẹ̀ tó dáa jù wa khairul hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam èyí tó dáa jù òun náà ní kíni o òun náà ní ìlànà òjíṣẹ́ ọlọ́run ẹ̀yọ́ òṣìṣẹ́ ọlọ́run ọmọ zakatul fitiri yóò yọ fún yóò tún wá yọ lórí àwọn tí ìnáwó

ó lẹ́ni tí máa ń bẹ àwọn olùmọ̀ẹ̀sìn tí máa ń bẹ nílùú kan wà àṣìlẹ́tù fi bálẹ̀dì ní àṣà àwọn fámìlì rẹ̀ ń ṣe kí ni wọ́n ń bẹ nílùú ní fa ìnáwó yóò dúró ju fi bálẹ̀dì lẹ́sìn fi hà ìlú tó wà ní kò ti yọ ìlà except tí ò bá rá wọn tí ó ti kí ni tí ó yọ ọ fún wọlé àṣìlẹ́ àwọn yóò máa béèrè wípé àwọn àwọn láyọ̀ zakatil fitiri fún ẹ lọ́ọ́ mẹ̀ zakatil fitiri lílù àwọn aláìní mùsùlùmí nìkan ni wọ́n ní ká yọ fún ìyẹn ni pé wọn ò ní ayọ̀ fáwọn míì yàtọ̀ sáwọn o àwọn aláìní ẹ̀yìn ẹrúsìn ọlọ́run lè adìnnà sadaqatul fitri zakatul fitri ibadatun muqayyada ìjọsìn kan ní tọ́fẹ̀ wọ́n sí bí màkà ní àyè tá ti yọ wọ́zàmẹ́ni àtìgbà tá ti yọ wọ́n bẹ́ látọ̀dọ̀ àfáwà abdullahi ma umaru ọlọ́ba yóò àti bàbá ẹ̀ kọ́ọ̀lá ó sọ wípé amara rasulullah òtíṣẹ́ ọlọ́run pa wá láṣẹ bí zakati fitiri pé fitiri dákà àbí akọ́bùlà ilẹ̀ sọ́lá ká fáwọn èèyàn wọn káwọn èèyàn tó ṣe kí ni id ní áwòyẹ òmẹ́ni àbọ́dúnkùjọ́ lójì ó rọrùn fún wa anáàfin látọ̀dà fáwọn anáàfin anáàbìnà Umar kọ́ọ̀lá yóò tí alọ́rí ó ní obìnrin máa ń yọ fáwọn tí ó gbà kọ́bùlà fìtìrì bí yaomi ó kan méjì ha a ti mọ̀ tẹ́lẹ̀ wa nígbà láàyè hatta taa nwakiti uzrin bẹ́ẹ̀ ò bá ana ibn abbas radiyallahu anhuma látọ̀dọ̀ wa àfàgbà abdullahi ọmọ abbas yọrọ lọ́kọ̀ bàbá bàbá àtọ́mọ ó ní farada rasulullahi zakatil fitri ó lọ́jọ́ sí ọlọ́run sọ zakatil fitri lọ́rọ̀ yẹn tó rọtẹ̀ lè sọ ìm ó o níbi ìsọkúsọ ní o níbi ìwòkúwò kó o ni bi èrò min al wàtọ́ọ̀mẹ́sìn lil masakin ó wá lóúnjẹ fáwọn aláìní mímọ àdáà fáwọn àdáà gbogbo ẹni bá yọ tó kírun zakatun maqbula zaka sàrà àtọ́lọ́hún gbà lọ́wọ́ ni wọ́n mẹ́rin àdáà bá a gbogbo ẹni bá yọ tó lọ lára tí ò ní túmọ̀ ó wá bẹ́yìn akírun ní máa ń gbé kiri nínú sọ̀rọ̀kọ́tù akasi sínú ordinary sàárà ni ọlọ́run tó bá dẹjọ́ kí ká ṣe ìlà àìsàn ìlànà kírun àyàfi tá a bá rí lè jésù níbàámu pẹ̀lú àdéṣà nẹ́bùwà Muhammad onísùnmù ni yàtì yìí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ tẹ́ ẹ bá rí wà sírù ni yàtì yìí bẹ́ẹ̀ ni ẹ náà nígbà tẹ́ ẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní fàǹgùnmá sha'ar tẹ́sídò bá wá fẹ́ bò lójú tí osu jẹ́ rí oṣù fàkìmílẹ̀ ẹ wá jẹ́ kí oṣù yẹn ẹ kà á kó pé ẹ ká ramadan pé tọ̀ ńgbà tá a rí lánàá tó jẹ́ twenty nine kùrùkùrù sì bò wá lójú ẹjá wulẹ̀ kúkú kà á pé àkẹ́rà àmàrànà rasulullah bó ti ṣe ọlọ́run bó ti pa á kí la fẹ́ ká ṣe láàárọ̀ ọjọ́ id alexisal wọ́n fẹ́ ká wọ̀ lumsa asan siyar ká wọ̀ yìí tó dáa jùlọ nínú aṣọ wa kò sábúrú tẹ́ ẹ̀ bá lè wọ aṣọ tuntun torí ẹ̀ ala akil kọ́bílà fitiri kọ́bílà kùrúùt ọba dẹ́dà òjíṣẹ́ ọlọ́run fẹ́ ká jẹun ká tó lọ kírun ìdí eléyìí ìrún ìdí iléyà ó la ìjẹun ká tó lọ káàna nàbí yusuf sallallahu alayhi wa wọ́n lọ́dún ṣe ọlọ́run jẹ́bi tó dé pé láàárọ̀ gbùdù yẹ mẹ̀lẹ́tẹ̀ kì í jáde jáde níjọ́ ọdún ìdì kékeré àtàyà kòlà tamarọ́ọ̀t tí ò bá rí nǹkan kan yóò sì jẹ tamarọ́ọ̀t tó bá ní tamarọ́ọ̀t kì í ṣe kan kì í ṣe méjì ó bẹ̀ látara mẹ́ta lọ ẹ̀yà ń ṣe ọlọ́run fẹ́ jáde lọ sí a máa ọlọ́run ní ẹgbọ́ bá ọlá tóbi lórí ìmọ̀nà tó ṣe fún wà alákùn tẹ̀sùkúrún ẹ̀yẹ́ rúṣin ọlọ́run khuruju ila al-musalli ma an-nisa nínú súnà ànábì wa ẹ̀sìn tó mú wá ní tiẹ̀ tó wá pàfẹ́ẹ̀tì rẹ̀ fún wa ìsìláàmù táwọn ànábì tó ṣáájú bẹ̀rẹ̀ ó ní wípé ní tiẹ̀ á jáde lọ sí ìd pẹ̀lú àwọn obìnrin wa á tẹ̀lé ìyá obìnrin tí ò nírun yóò lọ ìd kò ní kírun ni yóò yẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ kan yẹ́sẹ̀ àbẹ̀lẹ̀kẹ́yìrà yóò máa wóore wàyà mẹ́m àwọ̀tá mi aláàdù àrùn mùsùlùmí bẹ́ẹ̀ ló ní ọmọ sàmì yóò wá tọ́lá kọ́ báríkà àwọn màláìkà wọ́n àtìpáàlì tó fi dórí ọmọdé àpò wọn lọ ẹ̀yìn ọ̀rùsìn ọlọ́run ìnàmẹ̀lẹ̀ àmàlù bí sábà jìn iṣẹ́ wa rí àmì tí kí àtijọ́ bá parí ẹ̀ sí Allahumma rahamna fa anta bina rahimun. ولا تؤذبنا فأنت عليم القادر وارتق بنا فيما جرى به المقادير اللهم عليك بولاة أمرنا محمد البخاري اللهم قم معه ولا تكن عليهم اللهم انصره ولا تنصر عليه اللهم أجل الحق معه ولا تجعل هك عليك على أم سدد أمره ووفقه على ما تحب وترضى وكل ما يعينه على إدارة بلادنا نيجيريا اللهم أمنا في أوطاننا اللهم أمنا في أوطاننا ولا تولي أمورنا شرارنا ارفع مقتك وغضبك عنا يا رب العالمين اللهم لا تجعل هذا جمعنا جمعا مرحوما ولا واجعل تفرقنا من بعد تفرق معصوما اللهم اقضى حاجاتنا واشف مرضانا وارحم موتانا يا رب العالمين قوموا الى صلاتكم يرحمكم الله